ìfihàn orí kẹfà. èmi sì rí i nígbà tí ọ̀dọ́ àgùntàn náà ṣí ọ̀kan nínú èdìdí wọn nì mo sì gbọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì ń wí bí ẹni pé sísán àrá pé. wá wò ó. mo sì wò sì kíyèsí ẹṣin funfun kan ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ní ọrùn kan a sì fi adé kan fún un ó sì jáde lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun nígbà tí ó sì ṣí èdìdì kejì mo gbọ́ ohùn ẹ̀dá alàyè kejì ń wí pé. wá wò ó. ẹṣin mìíràn tí ó pupa sì jáde a sì fi agbára fún ẹni tí ó jókòó lórí rẹ̀ láti gba àlàáfíà kúrò lórí ilẹ̀ ayé àti pé kí wọn kí ó máa pa ara wọn a sì fi idà ńlá kan lé e lọ́wọ́ nígbà tí ó sì ṣí èdídì kẹta mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kẹta ń wí pé. wá wò. mo sì wò sì kíyèsí ẹṣin dúdú kan ẹni tí ó jókòó lórí rẹ̀ ní òṣùwọ̀n awẹ́ méjì ní ọwọ́ rẹ̀ mo sì gbọ́ bí ẹni pé ohùn kan ní àárín àwọn ẹ̀dá alààyè mẹ́rẹ̀ẹ̀rin nì tí wí pé. òṣùwọ̀n àlìkámà kan fún owó idẹ kan àti òṣùwọ̀n ọkà báàlì mẹ́ta fún owó idẹ kan sì kíyèsí kí ó má ṣe pa òróró àti ọtí wáìnì lára. nígbà tí ó sì ṣí èdídì kẹrin mo gbọ́ ohùn ẹ̀dá alàyè kẹrin ń wí pé. wá wò ó. mo sì wò sì kíyèsí ẹṣin ràndànràndàn kan orúkọ ẹni tí ó jókòó lórí rẹ̀ ní ikú àti ipò kú sì tọ̀ ọ́ lẹ́yìn a sì fi agbára fún wọn lórí ìdámẹ́rin ayé láti fi idà àti ebi àti ikú àti ẹranko orí ilẹ̀ ayé pa nígbà tí ó sì ṣí èdìdí karùn-ún mo rí i lábẹ́ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú wọ́n kígbe ní òun rárá wípé. yóò ti pẹ́ tó olúwa ẹni mímọ́ àti olóòótọ́ ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé. a sì fi aṣọ funfun fún gbogbo wọn a sì wí fún wọn pé kí wọn kí ó sinmi di ìgbà díẹ̀ náà títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ àti arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé nígbà tí ó sì ṣí èdídì kẹfà mo sì rí i sì kíyèsí i ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀ oòrùn sì dúdú bí aṣọ ọ̀fọ̀ onírun òṣùpá sì dàbí ẹ̀jẹ̀ àwọn ìràwọ̀ ojú ọ̀run sì ṣubú sílẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pọ̀tọ́ ti rẹ àìkó èso rẹ̀ dànù nígbà tí ẹ̀fúùfù ńlá bá mì í a sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká àti olúkúlùkù òkè àti erékùṣù ni a sì ṣí kúrò ní ipò wọn àwọn ọba ayé àti àwọn ọlọ́lá àti àwọn olórí ogun àti àwọn ọlọ́rọ̀ àti àwọn alágbára àti olúkúlùkù ẹrú àti olúkúlùkù òmìnira sì fi ara wọn pamọ́ nínú ihò ilẹ̀ àti nínú àpáta orí òkè wọ́n sì ń wí fún àwọn òkè àti àwọn àpáta náà pé. ẹ wó lù wá kí ẹ sì wá pamọ́ kúrò lójú ẹni tí ó jòkó lórí ìtẹ́ àti kúrò nínú ìbínú ọ̀dọ́ àgùntàn náà nítorí ọjọ́ ńlá ìbí wọn dé ta sì lè dúró.